èmi bá lẹ́gbẹ̀rún ahọ́n fún yìn olùgbàlà ògo ọlọ́run ọba mi ìṣẹ́gun oore rẹ̀. a fi ọpẹ́ fún olúwa nítorí tó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé ògo ni fún orúkọ olúwa fún ààbò rẹ̀ ọlọ́run tó tún pa wá mọ́ tó tún mú ojú wa rí ọjọ́ òní òní jẹ́ mọ́ndé àkọ́kọ́ nínú oṣù kẹfà a yìn ín fún ìṣeun ìfẹ́ rẹ̀ lórí ayé wa a yìn ín fún àtìlẹ́yìn rẹ̀ lọ́nà gbogbo lórí ìwọ olùgbọ́ mi níbikíbi tó ti ń gbọ́ mi ní àkókò kákòókò tó ń gbọ́ mi mo gbé ọlọ́run ga lórí ayé rẹ nítorí o ti wà láàyè síbẹ̀ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi fà mu ọ̀pọ̀ ìjì ló ti jà tó ti rọ́ àwọn alágbára sínú ibojì ọlọ́run tí ò jẹ́ kí ipa alágbára ayé kó ká ọ ọlọ́run tí ò jẹ́ kí òjò ibi kó rọ̀ nínú ilé rẹ ọlọ́run tí ò gba sátánì àtọmọ ogun rẹ̀ láàyè láti mú ìpinnu ìfẹ́ wọn ṣẹ nínú ìdílé rẹ lórí ayé rẹ àti lórí ayé mi mo wí ògo ni fún orúkọ olúwa nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí mo fi ìrìn àjò ọ̀sẹ̀ yìí ìrìn ayé rẹ mo fi lé ọlọ́run lọ́wọ́ ó ní fi ọ̀nà rẹ lé olúwa lọ́wọ́ gbogbo ọ̀nà tó rìn nínú ọ̀sẹ̀ yìí mo kó lé ẹ̀mí mímọ́ lọ́wọ́ lórúkọ Jésù kó jẹ́ alpha fún ọ kó jẹ́ omega fún ọ ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù olùgbàlà ò ní fara gbọgbẹ́ ọgbẹ́ ẹ̀mí òkùnkùn ò ní fara gbọgbẹ́ láàárọ̀ ni lọ́sàn-án ni lálẹ́ ni lóru gànjọ́ ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù ni mo wí nípa tìwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ níbikíbi tó ti ń gbọ́ mi ò ní fara gbọgbẹ́ ò ní fara pa ibi ò ní wọlé ẹ̀ ìdààmú ò ní wọlé ẹ ọ̀sẹ̀ yìí ò ní fọbi fún ọ lórúkọ Jésù nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ò ní kun rírí ẹkún ohun tó múnú rẹ dùn ayé ò ní fi gbomijé lójú rẹ ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù kò ní mú ìkorò bá ọ nínú ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù orísun ayọ̀ rẹ kò ní sun ìkorò mo wí tiẹ lọ́sẹ̀ yìí lórúkọ Jésù inú rẹ yóò dùn bí a bá rí ohunkóhun ohunkóhun eléyìí tí ọ̀tá ti lè ṣe nípa tiẹ̀ lọ́gànjọ́ òru mọ́jú tó lè mú kí ọ̀sẹ̀ yìí kó mọ́ fọ rere ìwà láàyè ọlọ́run ó ba iṣẹ́ òkùnkùn jẹ́ agbára ńlá tí ń bẹ nínú orúkọ jésù kristi bíbélì wípé a fún wa ní orúkọ tó borí gbogbo orúkọ agbára àti àṣẹ ńlá tí ń bẹ nínú orúkọ yìí gbogbo iṣẹ́ àṣeparí òkùnkùn nínú ayé rẹ nínú ilé rẹ lórúkọ jésù mú ní kó dìbàjẹ́ ọ̀sẹ̀ yìí kò ní mú ibi bá ọ lórúkọ jésù olùgbàlà ọ̀sẹ̀ yìí kò ní mú ibi bá ọ lórí ọmọ rẹ kò ní mú ibi bá ọ lórí ọkọ rẹ kò ní mú ibi bá ọ lórí aya rẹ kò ní mú ibi bá ọ lórí àwọn olóore olóore rẹ àti olóore mi àwọn olùrànlọ́wọ́ rí olùrànlọ́wọ́ mi lórúkọ Jésù ọ̀sẹ̀ yìí kò ní mú ibi bá wa gbọ́ gbogbo ọ̀nà tó bá dojúkọ ọ̀nà ò ní pin mọ́ ọ̀nà ò ní dí mọ́ ọ̀nà ò ní dí mọ́ lórúkọ Jésù ni mo wí ọ̀nà ire gbogbo níwájú rẹ kó máa là ọ̀nà ire gbogbo kó máa là bí ò bá sí alágbára ayé kan tó lè dènà ọjọ́ pé kí ọjọ́ ó má yọ lórúkọ Jésù ni mo wí nípa tiẹ̀ ọ̀nà ire gbogbo níwájú rẹ ó yá kó máa là ògo ni fún orúkọ Olúwa ògo ni fún orúkọ Olúwa níbi gbogbo tí o ti ń gbọ́ mi àkókò yòówù kó má ṣàìgbọ́ mi mo pe Ọlọ́run sójú ìṣe lórí ayé rẹ ohun rere gbogbo tí ọkàn rẹ ń fẹ́ ẹ̀mí mímọ́ kó yọ̀ǹda rẹ̀ fún ọ àánú ọlọ́run kó ṣe é fún ọ nínú ọ̀sẹ̀ yìí wàá rẹ́rìn ayọ̀ mo ní lórúkọ jésù wàá rẹ́rìn ayọ̀ ọlọ́run ayọ̀ yóò pa ọ́ lẹ́rìn ayọ̀ ọlọ́run ìpè ayọ̀ babalọ́lá mo ní yóò pa ọ́ lẹ́rìn ayọ̀ lórí ohunkóhun yòówù tá a fi ń gbomijé ìkọ̀kọ̀ lójú rẹ tàbí tí ò rẹ dùn ọlọ́run ìpè ayọ̀ babalọ́lá lórúkọ jésù mo ní yóò pa ẹ́ lẹ́rìn ayọ̀ ògo fún orúkọ olúwa ògo ni fún orúkọ olúwa tá a bá wá rí ẹ̀dákẹ́dá tó fira rẹ̀ jẹ tó nígbà tóun ti wà láàyè pé ìṣerere rẹ kò ní í dé kankan àá lórúkọ jésù májẹ̀mú àti àṣẹ ìpè nínú ìjọ àpọ́sítélì ti kristi gbogbo ìpinnu náà kó yí ìdànù lórí rẹ ìpè àwíjọ májẹ̀mú àfọ̀hún ìpè àwíjọ májẹ̀mú afọ̀hún lórí ogun tó ń jà ọ́ o ìpè àwíjọ ìpè ọlọ́run nínú ìjọ àpọ́sẹ́lì ti Kristi ìpè ọlọ́run lórí ayé mi bí mo ti ń gbàdúrà fún ọ lọ́wọ́lọ́wọ́ tó ń rí àmì ṣe gbogbo ogun tó ládùúrà yìí ò ní gbà tó lóòní láyọ̀ lórúkọ Jésù olùgbàlà gbogbo ogun náà kó finá run ó dànù kó sọ̀rọ̀ rẹ dayọ̀ ọ̀rọ̀ rẹ ò ní já sófo ò ní mófo ò ní pasán ò ní ríbi lórúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun ò ní jẹ̀kọ̀rọ̀ ọ̀sẹ̀ yìí yóò pè ọ́ ọ̀sẹ̀ yìí yóò san ọ́ lórúkọ jésù kristi àdáwọ́lé rẹ yóò yọrí sí rere wàá rójú rere ọlọ́run wàá ráàánú gbà gbogbo ọfà ọ̀tá ọfà òkùnkàn nínú àgọ́ rẹ tí ń lé olóore jìnnà sí ọ tí ò jí orí olùrànlọ́wọ́ tí ò jí orí aláàánú tó mú àkàntì bá ọ gbogbo ọfà ibi yìí lórúkọ Jésù iná Ọlọ́run kó run dànù iná Ọlọ́run kó run dànù iná Ọlọ́run kó run dànù gbogbo ọfà ibi nínú àgọ́ rẹ ọfà ìsàn ọfà afọmọlógo ráre lórúkọ Jésù kó gbé náà sọnù ògo ni fún Olúwa gbogbo ibi tó ti ṣaláìní Ọlọ́run kó bá ìní rẹ pàdé kó bá ìní rẹ pàdé àìní ayé rẹ kó bá a pàdé àìní rẹ lọ́nà gbogbo kó bá a pàdé iṣẹ́ rẹ yẹn lórúkọ Jésù lọ́sẹ̀ yìí ọlọ́run kó dá sí ọlọ́run mi kó dá sí ọ̀nà kó là fún ọ̀nà kó là fún ẹni táyé rẹ nílò ènìyàn kan ṣoṣo tó nílò ènìyàn kan ṣoṣo tó nílò tí ó gbẹ gbogbo omi jẹ́ ìkọ̀kọ̀ rẹ lọ́sẹ̀ yìí ọ̀run gbé pàdé rẹ ọ̀run yàn fún ọ ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa bí o ti ń rí àmì ṣe mo wí ní orúkọ jésù kristi ikú ò ní wọlé ẹ ibi ò ní wọlé ẹ ẹsẹ̀ abánisọ̀fọ̀ ò ní wọlé ẹ nínú ayọ̀ ayé rẹ èṣù ò ní rí bùjẹ níbẹ̀ ọ̀tá ò ní rí bùjẹ òun ti ń sọ ayọ̀ ẹni dìkorò kò ní bá ọ òkú ọ̀tá ò ní bá ọ òkú ò ní fún orúkọ olúwa lórúkọ jésù kristi gbogbo àdáwọ́lé rẹ kó máa yọrí sí rere. àwọn abandon project yẹn ọlọ́run kò parí rẹ̀ gbogbo ibi tó gbójú sí fún ìrànlọ́wọ́ ọlọ́run ìrànlọ́wọ́ ọlọ́run ìrànlọ́wọ́ lórúkọ jésù olùgbàlà kó ràn ọ́ lọ́wọ́ kó dìde fún ìrànlọ́wọ́ rẹ̀ kó dìde fún ìrànlọ́wọ́ rẹ̀ kó dìde fún ìrànlọ́wọ́ rẹ̀ kó rí ìrànlọ́wọ́ ọlọ́run kó rí àánú gbà ògo ni fún orúkọ olúwa ògo ni fún orúkọ olúwa mo gbàdúrà fún ààbò bó ti wù kí ayé ó le tó lórúkọ jésù lórúkọ Jésù lórúkọ Jésù ààbò Ọlọ́run kó dájú lórí rẹ kó dájú lórí ilé rẹ kó dájú lórí ọmọ rẹ kó dájú lórí ọkọ rẹ lórúkọ Jésù lórí olóore rẹ olóore mi lórí ilé lórí ọmọ lórí ọkọ lórí aya rẹ àtaya mi lórúkọ Jésù ààbò Ọlọ́run kó dájú ah lórúkọ Jésù ààbò Ọlọ́run kó dájú ò ní farapa ewu accident kò ní wú ọ òfò ẹ̀mí kò ní ṣe ọ ògo ni fún ọlọ́run wa lórúkọ jésù àsìta ìbọn kò ní jẹ́ tiẹ̀ àwọn agbénipa ò ní bọ́ sọ́wọ́ wọn àwọn ajínigbà ò ní bọ́ sọ́wọ́ wọn àwọn agbénisowó ò ní bọ́ sọ́wọ́ wọn ò ní ṣọkọ̀wọ̀ ò ní sí oorun sùn ò ní sòdejá ò ní sóúnjẹjẹ ọwọ́ ọ̀tá ò ní ká ọ ibi ò ní bá ọ ògo ni fún ọlọ́run wa gbogbo igbó dídí níwájú rẹ ọlọ́run iná kó bọ́ọ̀lù kó finá run dànù ọ̀nà rẹ kó là ọkàn rẹ kó balẹ̀ kó láyọ̀ kó ṣe rere inú rẹ yóò dùn ògo ni fún ọlọ́run mo wí nípa tiẹ̀ mo wí nípa tèmi gbogbo iṣẹ́ àárọ̀ wa èyí tá a fàárọ̀ ayé wa ṣe lórúkọ jésù kò ní dọ̀fọ̀ ọjọ́ alẹ́ gbogbo ẹnikẹ́ni tá a ti ní obìnrin bí láyé tó bá lóun fọmọ dààmú ẹ tó lóun fọmọ dààmú mi gbogbo ẹnikẹ́ni tá a ti ní obìnrin bí láyé tó lóun ó sọ̀rọ̀ àǹdogun nínú ayé rẹ̀ àbí láyé mi lórúkọ Jésù yóò kábàámọ̀ rẹ̀ yóò fẹ̀mí ara ẹ̀ dígun yóò fàyè ara ẹ̀ dígun yóò fẹ̀mí ara ẹ̀ dígun ẹ̀dákẹ́dá tó nawọ́ sókè fún ibi lórí ayé rẹ̀ lórí ayé mi ẹ̀dákẹ́dá tó ń kó ìgbìmọ̀ ibi jọ lórí ayé rẹ̀ lórí ayé mi bí irú àmì rẹ̀ ti ń gòkè irú ẹni bẹ́ẹ̀ yóò ṣera rẹ̀ àwọn kan wọ́n yípa àwọn ò ní jẹ àwọn ò ní mu àfi bí wọ́n bá ayé Paul ah ọlọ́run ò fún wọn ṣe lórí ayé mi lórí ayé rẹ ọlọ́run ò ní fún ọ̀tá ṣe lórúkọ Jésù ọlọ́run ò ní fún ọ̀tá ṣe gbogbo ẹ̀dákẹ́dá tó yàn láti máa bà ọ́ jẹ́ láti máa bà mí jẹ́ nídọ̀ olóore lórúkọ Jésù gbogbo irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n fọwọ́ ara wọn ṣera wọn ògo ni fún ọlọ́run ẹni tó ní ayé àti ọ̀run yóò jà fún ọ lọ́dọ̀ olóore rẹ yóò gbé ọ níjà ògo ni fún ọlọ́run jésù olúwa wa ní ti ìwọ àyànfẹ́ tó ń gbọ́ mi nínú ọ̀sẹ̀ yìí di wípé jẹ́ ọ̀sẹ̀ àdúrà fún kó gba àdúrà ẹ̀ kó lo psalm one oh nine kó fi gba àdúrà gbogbo ìkórajọpọ̀ òdì lórí ìṣerere rẹ lórí ògo rẹ ẹ̀ kọ́lọ́run ó dìde kó gbé ọ níjà kó jà fún ọ kó finá jà fún ọ kó fàrà jà fún ọ kó jà fún ọ bí ọmọ káàbò rẹ dájú lórí ayé rẹ lórúkọ jésù ogun ayé ò borí ẹ ogun èṣù ò borí ẹ má ṣe gbàgbé ibikíbi tó bá wà mọ̀ wípé aṣojú Ọlọ́run ló jẹ́ aṣojú Kristi ló jẹ́ jẹ́ kí ìwà rẹ ìṣe rẹ jẹ́ kó máa sọ nípa nípa Kristi kó máa ó ní àwa ní ìwé tí ayé ń kà kó máa sọ nípa Kristi ìṣe rẹ ọ̀rọ̀ rẹ èdè rẹ mọ́jì ó bá tayé mu ó lóun ó fi yàtọ̀ sáàrin àwọn tí ń sìn àti àwọn tí kò sìn ìwọṣọ rẹ ìsọ̀rọ̀ rẹ ìṣesí rẹ ìrìn rẹ ìmúra rẹ jẹ́ kó yàtọ̀ sí tayé nítorí ẹnikẹ́ni tó bá bá ayé jẹ yóò ṣègbé pẹ̀lú ayé dúró nínú Kristi ní ìgbàgbọ́ nínú rẹ̀ kó o sì máa retí bíbọ̀ rẹ̀ nítorí yóò dé lọ́jọ́ kan ká fi sùúrù dúró dè yóò dé lọ́jọ́ kan ní ti dídé yóò dé ẹ̀ dídé rẹ̀ ó ní bí olè lóru ni dídé rẹ̀ má jẹ́ kó bọ́ ọ lábò so ká máa fi ìgbà gbogbo múra sílẹ̀ ká jí ọ̀kan lára àwọn wúńdíá márùn tó ṣe ọlọ́gbọ́n kí dídé rẹ̀ má bàa bá wa lábò lórúkọ Jésù lọ́jọ́ dídé Kristi lọ́jọ́ tí olórí áńgẹ́lì ó fún pè lọ́jọ́ tí ó ṣe ìkórè ayé ìtìjú ayérayé ò ní bu èmi àti ẹ lọ́jọ́ náà ògo ni fún orúkọ Olúwa bá mi pín àdúrà yìí fún àwọn olólùfẹ́ rẹ bó ti ń ṣe yóò dára fún ọ àdúrà rẹ yóò sì gbà jésù olúwa wa àmín.